tọ́ wọ́n léwúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmú sọ àgùntàn tó wọlé tí ò kágò ó dẹran àmú bọ̀dìṣà jẹ́mi àwọn ilé mo wọlé mo kágò kí mọ́ bá dẹran àmú sọ bẹ́ẹ̀ kí mọ́ bá dẹran àgùntàn àmú bọ̀dìṣà mo ṣèbà kábíyèsí Elédùmarè ọba tó tẹ́lẹ̀ ayé bí ẹni tẹ́ní ògbìgbà tí ń gbàláì lára ọba tí ń gbàláì lẹ́nìkan mo ṣèbà gbogbo ẹ̀yin àyànfẹ́ Elédùmarè òṣòlé mo mo kí gbogbo aráàlú pé ẹ kú lé mo kí gbogbo ìyìn èrò ọ̀nà pé ẹ káàbọ̀ mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níkàlẹ̀ pé ẹ kú kàlẹ̀ ẹ tún káàbọ̀ sórí ètò ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àyìndé àwíkọ́nkọ́ ẹ̀ka tá a pè ní ta ni akọni náà níbi tá a ti mọ̀ sọ̀rọ̀ nípa àwọn akọni ènìyàn ohun tó ti gbé nígbà ayé wọn tàbí lẹ́yìn wọn iná láàmú sọ nípa rẹ̀ lọ́jọ́ tòní òní akọni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ obìnrin ni akọni náà ẹ ẹ máa bá àkàrà lórí ètò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. orúkọ mi ò yé padà èmi náà ni èmi làyìndé àwíkóńkó ọmọ bàbá jámọjẹ nílùú ìbàdàn èmi lọmọ sàkẹtì wọ àwọn ìlàsọ ọgbàrọ ọmọ bónibóni bẹẹ bú wẹǹtìwẹǹtì èmi lọmọ òṣòwò náà gbà lọ ọmọ arógun ọmọ adìkúnmọ lójú ogun èmi tí mo torí ọgbọ́n tí mo bá àwọn rèlú àlára mo torí ìmọ̀ mo bá àwọn yọ̀ọ́ lẹ́nìkan mo torí kí n lè pẹ́ láyé mo fi wà rẹ̀ lẹ̀ ṣètò kétí lẹ́mí ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀. akọni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí akíkanjú obìnrin akọni obìnrin ni ńlá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ bá a bá wọn sọ̀rọ̀ nípa àwọn akíkanjú obìnrin ní ilẹ̀ káàárọ̀ òjíire tàbí nílẹ̀ adúláwọ̀ ẹ̀ akọni tá a fẹ́ sọ ń parí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ a lè kóyàn rẹ̀ kéré nínú àwọn akọni obìnrin ìtàn fi yé wa pé àbí akọni ní ọdún 1820 nílùú ẹ̀gbá lásìkò ogun òwu. orúkọ àbá akọni ń jẹ́ olóyè ògúnrìn jagunjagun ni bàbá ń jẹ́ láti ìlú ẹ̀gbá ìkìjà bẹ́ẹ̀ ìyá rẹ̀ wá láti ìlú ifẹ̀ ìtàn jẹ́ kó yé wa pé akọni yìí pàdánù ìyá rẹ̀ nínú àsìkò ogun yìí náà ni àsìkò ogun òwú yìí náà ni bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan akọni ènìyàn àti alágbára bẹ́ẹ̀ gbajúgbajà oníṣòwò ni akọni yìí jẹ́ akọni yìí dò pọ̀ pẹ̀láwọn adúláwọ̀ bẹ́ẹ̀ pẹ̀láwọn òyìnbó aláwọ̀ funfun níbi kátàkárà ohun ìjà ogun àti ẹrú. akọni yìí ń lówó débi pé ó ní okùn ńlá mẹ́ta kan tó sì jẹ́ pé ó kéré jù àwọn ọgọ́rùn-ún ẹrú ni mò ń ṣiṣẹ́ níbi oko kọ̀ọ̀kan ìtàn tún jẹ́ kó yọ̀ wá pé gbogbo àwọn ẹrú tí akọni yìí ń là kó ògbà náà wọ́n tó ẹgbẹ̀wá tàbí ẹgbẹ̀rún méjì. akọni yìí bí ọmọ ṣùgbọ́n ọmọ náà ṣaláìsí àní kọ́ lòun ṣàánú wa kó ṣàánú gbogbo abiyamọ ayé ìdá àní fojú sunkún ọmọ láṣẹ Èdùmàrè. ìṣẹ̀lẹ̀ yìí ó dá nǹkan tó pọ̀ sí akọni yìí lára ó dá nǹkan tó pọ̀ sí lára. ẹ mọ̀ pé ìbànújẹ́ ńlá ni kí ọmọ tọwọ́ òbí rọ̀rùn tàbí kéèyàn ó bímọ ṣàìsí torí wọn ní tiná bá kú àfẹ́rùbọ̀jú bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ́pò bọ́ládé ò bá sílé ọmọ báyìí náà ní jogún ẹbu ìrònú pé ta ni ó wàá jẹ gbogbo ohun tí mo kó kalẹ̀ yìí ta ni ó délé fún mi ta ni ó jogún ẹ̀ ìrònú yìí dá nǹkan tó pọ̀ sí àkọni tá à ń wé lára. ǹjẹ́ gbogbo àwa tá a ti bí ọlọ́run bá a wò láṣẹ Èdùmàrè àwa tá a ti bí náà ọlọ́run ṣàánú wa yóò fún àlọ́mọbí. tọ́ kí n tó mọ tẹ̀síwájú lórí ìtàn akọni tá à ń bá lọ yìí ẹ jẹ́ n dúpẹ́ àbí kí n sọ nípa alábàádòpọ̀ mi ọ̀gá mi ọ̀rẹ́ mi d networks wọn a máa ta wọn a máa ra gift card bẹ́ẹ̀ wọn a máa ta wọn a máa ra bitcoin bẹ́ẹ̀ bá fẹ́ rìdíìmù káàdì yín kàn sí wọn bẹ́ẹ̀ bá fẹ́ ra recharge card tàbí ẹ fẹ́ ṣe data bẹ́ẹ̀ bá fẹ́ subscribe sórí gotv tàbí dstv yín ẹ kàn sí wọn d networks ẹ ń lèmi àyìndé àwíkọ́nkọ́ ni mo fòǹtẹ̀ lò torí pé kí ni ó fini lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ sì rí owó ńláńlá ń bẹ fún ẹni tó bá bá wọn dò pọ̀ kò sí ẹja bákan nú ẹ mọ̀ pé ní tèmi àyìndé àwíkọ́nkọ́ má fọ́ lù lóǹtẹ̀ bó ti rí gan kò sí kò sí mọ̀dàrú ń bẹ̀ ẹ̀bẹ̀ bá fẹ́ kàn sí wọn lórí ìkànnì wọn ẹ lè kàn sí wọn lórí àtàgbà www.dnetworks.com lẹ́ẹ̀kan sí www.dnetworks.com lẹ́tí lè kàn sí wọn ẹ bá wọn dòwò pọ̀ ẹ rí i pé rere lolúwa ẹ̀. Eh, kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí akọni tá à ń sọ nípa rẹ̀ yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí làwọn ìgbésẹ̀ tó gbé kí làwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ yìí fà tó mú dání ẹ gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè ẹ ǹjẹ́ òní yóò ṣe ọlọ́kà ṣe ẹni tí ẹ bá fẹ́ jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ́ àgbàgbé láti sọ fún ẹni tí kò sí nílé tàbí ẹni tí ò láǹfààní àti máa gbọ́ ètò yìí tàbí ẹni tí ò ní láǹfààní àti ní àǹfààní sí fọ́nrán ètò yìí ẹ dákun ẹ bá a ṣe àtẹ̀ránṣẹ́ rẹ̀ sí wọn bàbá ti ṣe bàbá ti ṣe àtẹ̀ránṣẹ́ líǹkì yìí ẹ bá ẹ bá a ṣe fáwọn ẹlòmíín náà káwọn náà gbọ́ káwọn náà kẹ́kọ̀ọ́ ńbẹ torí ń tẹ ẹrù pé kò wúlò fún yín ó wúlò fáwọn ẹlòmíín jù bẹ́ẹ̀ lọ ẹ ẹ ń tà àfimọ́ sọ pé ẹ kéèyàn mọ̀ ṣe tí ò dáfẹ́ nìkan torí ó lè kan ọmọ làkejì kó kan èèyàn ẹ bẹ́ẹ̀ ni bàbá ti ṣàtẹ̀ránṣẹ́ rẹ̀ ẹ̀yin náà ṣe fẹ́ lòmíín kẹ́lòmíín náà jẹ̀gbádùn ẹ̀ ẹ tún pàdé wa lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Àyìndé Àwíkóńkó ẹ ẹ mọ̀ pé mi ní jọra mi lójú torí ẹ̀yin tí ò bá sí ẹ̀yin kò ní sí Àyìndé ẹ pàdé wa lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá nǹkan ò ní ṣẹ̀mí kò ní ṣẹ̀mí àwa náà ẹ ó dàbọ̀ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ àdótì ayé ìbá ṣẹ̀dá ìbá ọba mi Elédùmarè tó tẹ́lẹ̀ ayé bí ẹni tẹ́ni ògbìgbà tí ń gbà láì lára ọba tí ń gbà láì lẹ́nìkan ìjẹ́ orúkọ mi ò yí padà Àyìndé Àwíkòǹkò náà ló kọ̀ mí ń jẹ́ èmi lọ́mọ bàjámọ̀jẹ nílùú Ìbàdàn ọmọ sàkẹtọ wọn lásọ gbàrú ọmọ bónibóni bẹẹ wọn tì wọn ti èmi lọmọ òṣòwò ògbà lọ ọmọ arógun mọsà ọmọ àdìkú wọn lójú ogun èmi tí mo torí ọgbọ́n tí mo bá àwọn ìlú àìlára mo torí mo bá àwọn ìlú àìlẹ́nìkan mo torí kí n lè pẹ́ láyé mo fi wà ṣètò kẹtìlẹ̀ mi ẹ káàbọ̀ padà sórí ètò. ètò tẹ́ ẹ̀ ti mọ̀ bí ẹni mọ̀wó náà ni lórí ètò tá a pè ní ta ni akọni náà àti ń bá ètò yìí lọ ní ọ̀sẹ̀ tó kọjá èyí tó parí ẹ̀ iná láàgbọ́ lọ́sẹ̀ ìtàn ta là ń sọ ta ni akọni tá a mú wá ní ọ̀sẹ̀ tó kọjá tá a fẹ́ parí lónìí ta lakọni ọ̀hún ẹ̀ mọ̀ bá a tẹ̀síwájú nírú ètò. fáǹfààní àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó kọjá mo sọ pé akọni tá à ń sọ nípa rẹ̀ yìí akíkanjú gbajúgbajà àti oníṣòwò tó làmìlàaka iná ni akọni tí mò ń sọ nípa rẹ̀ yìí. ibi tí mo ti fi àràgbá ètò rọ̀ sí lọ́sẹ̀ tó kọjá ẹnìbẹ̀ tí ẹ̀ẹ́n eh, tá à ń sọ yìí takọ̀nì ti fi tó ti bímọ ṣàìsí mo sì ṣàdúrà pé gbogbo abiyamọ ǹjẹ́ àní bímọ ṣàìsí àní fojú sunkún ọmọ aláṣẹ Èdùmàrè. a mọ̀ tẹ̀síwájú lórí ètò lọ́jọ́ tòní kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sílùú ìbàdàn nígbà tí arábìnrin tàbí akọni tá à ń sọ yìí tó pàdánù ọmọ rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ ká lọ. ẹ̀yin kọ́ yìí akọni tá à ń sọ nípa rẹ̀ yìí ó jẹ́ ẹlẹ́yinjú àánú kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ẹni tó yẹ pé bẹ́yàn bá dọ́dọ̀ rẹ̀ àwọn ìṣefúnni ni bí ti ń ṣe fọmọdé bẹ́ẹ̀ náà ní í ṣe fàgbàlagbà bí ti ń ṣe fọkùnrin ní í ṣe fóbìnrin bó ti ń ṣe fáwọn tó mọ̀ rèé bẹ́ẹ̀ náà ló ń ṣe fáwọn tí ò mọ̀. lójijì ṣùgbọ́n lójijì akọni yìí ló bá yíwà padà ǹjẹ́ ẹ mọ̀ pé tí ò bá sídìí obìnrin kì í jẹ́ kú mọ́lù Ben, est-ce qui des déchets? Ça, battez les échelles, toi In tó fà á tí arábìnrin takọni èyí fi yí padà tó fi ń hùwà kejì iná e ní pé torí pé ó pàdánù ọmọ rẹ̀ láàkó yìí agbára ẹ̀ wá pọ̀ tẹ́bi gé ẹ̀ tó jẹ́ pé kò tiẹ̀ wá kò tiẹ̀ wá bẹ̀rù kò bẹ̀rù Elédùmarè ẹni tá à ń sọ nípa rẹ̀ yìí Ọbàtálá ni òòṣà tó ń sìn tó ń bọ tẹ́lẹ̀ ṣùgbọ́n láàkó yìí ìgbà tó pàdánù ọmọ rẹ̀ yìí olóhùn ò lè bọ Ọbàtálá torí pé kò láàánú òun ó pa òun lọ́mọ. ó wá di òòṣà ara rẹ̀ tó jẹ́ pé agbára ẹ̀ wá pọ̀ ọmọ ogun lọ bìbà tó nǹkan tẹ̀ wá lọ́mọ ogun tí ò tiẹ̀ wá lóǹkà. ọ̀gágun àwọn ọmọ ogun rẹ̀ ní orúkọ rẹ̀ ń jẹ́ Ògìdán. akọni tá à ń sọ yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà ló ti pawọ́pọ̀ pẹ̀lú Ìbàdàn láti kojú àwọn ogun kọ̀ọ̀kan débìdébì ogun Èkìtì Ìbàdàn pẹ̀lú Èkìtì ogun Kírìjì. òun nìbàdàn máa ń lọ sábà tó bá dé ká gba nǹkan ogun ká gba ètò ká gba àáyá torí torí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèbó aláwọ̀ funfun. nígbà tó di ọdún 1860 pẹ̀lú gbogbo akitiyan akọni tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n fi jẹ ìyálòde ìlú ìbàdàn. ṣe é rí i pé lèyí ó dàbí kí káràárọ̀ bọ́ǹbù lọ́wọ́ ni kóde kí nǹkan máa jò ká tún wá bu ká tún wá bu nǹkan tí ó tún máa mú jò ká bu epo sí bẹ́ẹ̀ ló ṣe rí ńgbà náà oyè tán fi jẹ yìí ó jẹ́ kí ó tún wá gbajúgbajà kó làmìlaka káwọn èèyàn tún wá mọ̀ kó di tọ́rọ́ fọ́nkálẹ̀. tọ́ akọni yìí ó di pé ó wá ilá rẹ̀ ti fẹ́ mọ gajo nírè lọ ó bá ààrẹ látòòṣà ìlú ìbàdàn àgbà náà ó ń bá a figagbága ó ń bá a figagbága nígbà tó di bíi ọdún eighteen seventy four wọ́n rọ akọni tá à ń sọ yìí wọ́n rọ̀ lóyè tó sì fi ọ̀tún ìyálòde nǹkan fi jẹ́ ìyálòde ìgbà náà. ṣe àjẹmọ̀ pé wọ́n ti ṣe lè fún tó kò tiẹ̀ kàn kò rà iṣẹ́ <laughs> ló gbájúmọ́ òkòwò rẹ̀ àti ìlàkàkà rẹ̀ láti tako ààrẹ látòòṣà àgbà náà. akọni tá à ń sọ yìí <laughs> kì í bẹ̀rù èèyàn kò sí ti ń bà lẹ́rù akíkanjú akọni ni. ṣẹ̀jẹ̀ mọ̀ pé bí kùlé ò pa ni tòde ò lè pààyàn. kí ló wá ṣẹlẹ̀ ẹ̀já dé òkè lọ́hùn-ún wọ́n ní ìrìnyìn báyìí kẹ́ni ó ṣe mí àní ṣaláìmọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣonúgbàwá ètò yìí ọ̀gá wa ọ̀rẹ́ wa alábàádòpọ̀ wa D Networks ẹ ṣé wọ́n ń ta káàdì gift káàdì wọ́n ra gift káàdì bẹ́ẹ̀ bá fẹ́ ta bitcoin tàbí ẹ fẹ́ ra bitcoin wọ́n á máa ta airtime bẹ́ẹ̀ wọ́n á máa ta data wọ́n á máa báyàn ṣe gotv subscription pẹ̀lú dstv ẹ kàn sí wọn kẹ́ ẹ dòpọ̀ mọ́ wọn ẹ̀ bẹ́ẹ̀ bàbá d networks dòpọ̀ ó dájú pé ẹ̀ ẹ̀ rèrè báyìí náà ni yóò tẹ̀yìn ẹ̀ jáde ẹ lè kàn sí wọn lórí ìkànnì ẹ lè kàn sàn lórí àtàgbà wọn lórí www.dnetworks.com lẹ́ẹ̀kan sí ẹ kàn sàn lórí www.dnetworks.com ẹ mọ̀ ká lọ lórí ètò. láì dóònà pẹnu. ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní ba ààrẹ látòòṣà àgbà náà kí ló ṣe. ẹ̀rù bà látòòṣà débi pé ó lọ ó lọ fún ẹni tó súnmọ́ akọrin tí à ń sọ ń pa rẹ̀ yìí tó jẹ́ bíi àmúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ Kúmúyì lọ lórúkọ rẹ̀ ń jẹ́ ó lọ fún un ní owó kí ló fún un lówó kó fi ṣe ẹ̀ mọ̀ bá a ká lọ. ẹni tí ààrẹ látòṣà fún lówó yìí ẹni tó súnmọ́ akọni tá à ń sọ bíi iṣan ọrùn ni ọmọ tí ó gbàtọ́ alágbàtọ́ náà ni ọmọ tó gbàtọ́ sọ́dọ̀ náà ni Kúmúyì ló jẹ́ òun làárẹ̀ látòṣà fún lówó. kí ló fún lówó láti ṣe ó fún Kúmúyì lọ lówó pé ẹ mọ̀ pé tí nǹkan bá ń dìyàn lọ́wọ́ àwọn ìka ènìyàn onímọ̀ tí ń ṣe é. látòòṣà kúmùyì ló bá ń ṣe báyìí bá ń ṣe báyìí fún wàhálà rẹ̀ tí ń pọ̀ jù. kúmùyì lọ náà gbowó. ọ̀sọ́kọ̀ òru kan ni akọni tá à ń sọ yìí tó sùn náà fún lọ́rùn pa. oníṣàrin látòòṣà jẹ́ ẹ̀. ẹ mọ̀ pé Kúmúyìlọ nìkan ò lè dá ṣiṣẹ́ yìí ó pa àwọn ẹ̀rú bíi méjì nọ́mbà fún lọ́rùn pa. ṣùgbọ́n ìtàn apá kan ní ìṣe ni akọni tá à ń sọ yìí ló para rẹ̀ ló gbẹ̀mí ara rẹ̀. dòní ọlọ́run èrè akọni tá à ń sọ ń pa rẹ̀ ń bẹ níta ìlú Ìbàdàn dìbà tí ń sọ ń pa rẹ̀ yìí. fáǹfààní ẹ̀yin fáǹfààní ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ lórí ètò àyìndé àwíkòǹkò náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. ẹ èmi náà ni ẹ méjì kì í jàṣà. ṣé ẹ ti mọ̀ ọ́ àbí kí n sọ ta ni akọni tá à ń sọ nípa rẹ̀ yìí. ṣé yàrá àlẹ́ ti mọ̀ án. <laughs> akọni tá à ń sọ nípa rẹ̀ ni ẹ̀fún ṣetán àníwúrà alágbára ìyálòde ìlú ìbàdàn láàkó ìgbà náà. ẹ̀ẹ́ àníyàn ìjì báyìí lọ lórí ètò lọ́jọ́ tòní. ìjà ò ní ṣe é ọlọ́bẹ̀ ẹ̀ ṣe o ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín. ìjẹ́mi àyìndé ṣètò ọ̀hún fẹ́ mọ̀ orílẹ̀ ọba tó bí mi lọ́mọ. torí wọ́n ní àjò lẹ̀dùn títí kò nílé mọ́rẹ̀ lé. tọ́ àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá nǹkan ò ní ṣẹ̀mí kò ní ṣẹ̀mí àwa náà láṣẹ Èdùmàrè. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe agbátẹrù ètò yìí dúpẹ́ ọ̀gá mi ọ̀rẹ́ mi àtàtà tí ń fà á lẹ̀ tí ń fà á sókè mo dúpẹ́ lọ́wọ́ ẹni bí ẹni mi èèyàn bí èèyàn mánéjà ọ̀dúnlámì Michael. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́ ẹ nífẹ̀ẹ́ Àyìndé Àwíkòǹkò tẹ́ ń ṣe àtìlẹ́yìn fún Àyìndé Àwíkòǹkò kò ní rẹ̀ yín láṣẹ Èdùmàrè mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ yànjú tẹ́ ń fi ránṣẹ́ pé Àyìndé Àwíkòǹkò mọ̀ ṣẹlọ à ń bẹ lẹ́yìn rẹ̀ Ọlọ́run ní kò lẹ́yìn ẹ̀yin náà. O double.